الإمام في ما قدم من أبو نجوى وانقضى صعيد في أبو ياسر نعم صلى على الجنوب داعي في أبو سفيان كما نعم على الجنوب في أبو عمار اللهم سلكوا بما ọlọ́run kọ́ bá ṣe léyìn ní òpin orí ẹ̀. Kí Abdullahi Hussein Mọ̀tábà Abdulrahim ọlọ́run kọ́ bá ní sọ wọn. Gbogbo àwọn ẹni tí kìkì wá tọ́ sí ni mo kí. Mo kí àwọn ọ̀yọ́ ọmọ nílé àtàwọn tí wọ́n wà pẹ̀lú ọgbà pátá ni mo kí. Kìnìyí ní ṣe ọjọ́ karùn-ún nínú oṣù olùkọ́àdà oṣù kọkànlá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdí ní àádọ́ta ìjọ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀bùn àwọn ní ọmọ èyí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tí máa fún ka ẹni fún báwò lọ rẹ̀ tó wá ṣe àlésí dáadáa rẹ̀ ẹ̀yà ọ̀pọ̀ ó ṣe àlésí dáadáa rẹ̀ mo fẹ́ràn ó ṣe àlésí dáadáa rẹ̀ fún alá hamid salah àlésọ́lọ́wọ́n bá tún fi ọmọbìnrin kan fún wọn. Wọ́n ti pé kì í ṣe pẹ̀lú agbára lèèyàn ti bímọ. Kí kò ṣe pé pé láàánú rẹ̀ ní ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀, ó sì ti fẹ́ bẹ́ẹ̀. Kò sí ohun tọ́tọ́, nǹkan dúpẹ́ lọ. Ọpẹ́ yẹn náà dẹ̀bi yìí, gbogbo la máa ń sọ fún wa. Ẹ̀sìn lọ́pẹ́ yẹn. Èyí tó já sí pé káàbà ti jọ́sìn yẹn àfi ká ṣe é. Bá Nàbì sallallahu alaihi wasallam bó ti fẹ́ ká ṣe é nítorí pé wọ́n bímọ lọ́jọ́ ayé ànábì sallallahu alaihi wasallam ó sì ní wọ́n ṣiṣẹ́. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé inú àwọn ìtumọ̀ pàrọ̀ pàdánẹ́bí òjíṣẹ́ ọlọ́run tàbí ìṣe sallallahu alaihi wasallam. Ìkan wà nínú èyí pé Allah yu'badu Allah illa bima shara. A kò gbọ́dọ̀ sin Allah àfi pẹ̀lú ohun tí ó bá ṣe lófin ìtọ́lọ́run ṣe lófin lórí àwọn ànábì sallallahu alaihi wa sallam òun náà ní pé tá a bá ti bímọ báyìí tá a bá ti ní ọjọ́ keje àpẹẹrẹ àìbímọ rẹ kálàyé rẹ yẹn sì wáyé nílùú ní ọjà ìrànì lọ́bùlámì ṣàtàlì mọ́tàfẹ́ àtàlì wọ́n bá jọ ọmọkùnrin ẹran méjì tí wọ́n bára wọn dọ́gba tí wọ́n ṣèdè bí ara wọn òun ìkápá wà á ní ìjẹ́ àríyá ṣá tó bá sì jọmọ obìnrin kápá rẹ̀ ọ̀pá wọ́n dájú pé ìjọsìn yẹn ti wáyé wọn kò bá lẹ́sìn fún wa nítorí pé ọ̀dọ́gbọ́n ọ̀rìn dáadáa kẹrẹ ìjọsìn ní tá máa fi ń sìn náà ìjọsìn ní. Ilé dáná kan rẹ̀ àwọn kan fún gàláyò fún ìyàn ọmọ àlàyé ẹran tí ó kàyẹ dáadáa sẹ́rin àkájẹ ni ògbóró tí fámílì bá tóbi kápá òdìdí ẹran kápá jẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ìyá lè fẹ́ràn fàlejò nàbí Ibrahim Khalil Rahman alayhi salatu wa salam wọn a máa ṣe bẹ́ẹ̀. ìdíná àwọn ọmọ ẹ̀kọ́ ẹran fáwọn àlejò ń jò ní ìwọ̀n àmọ́ pé mo séyìn àwọn mọ̀láìkà ni wọ́n wọ́n mú òun dùn lówádìí ó bàmíjẹ́ méjì òun ìbànújẹ́ ìsọlóṣù ọ̀pọ̀ àrọ̀ yóò dùnú ọmọ tá ń retí látijọ́ yẹ ẹ́ bímọ lásìkò tí wọ́n ti jáde fáwọn lè bímọ. ẹ̀rí a lè fẹ́ràn fàlejò èèyàn lè fẹ́ràn láti fi ṣèyàwó ọ̀rẹ́ èèyàn lè máa ṣiṣẹ́ àpàpà iṣẹ́ tó pọ̀ nàní tá a bá ti ní máa pò kó ẹran fáwọn èèyàn kó ẹran ní máa gbé fáwọn èèyàn àwọn èèyàn ó tún fáwọn èèyàn níjẹkújẹ jẹ́ ń sìn wọ́n àwọn mi ò sì mẹ́rin ẹ̀dú la ilaha illallah ẹni táwọn ṣe ìfowópamọ́ tí wọ́n gbé fún wa jẹ lọ àbí ṣe ìfowópamọ́ tí máa rántí òfin tí wọ́n gbé kalẹ̀ títí ọ̀sán ti ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí kí ìjọ ẹ̀ máa ń lọ ẹran ẹbí àlọ́ fẹ́ gbé fún ẹ̀jẹ̀. gbé lọ bá padà halas kò ti padà dání ẹ̀. báwo ni gbọ́dọ̀ jẹ́ ọmọ rẹ̀ láì. ẹ̀yìn ìyẹn lè máa ṣiṣẹ́ alápàtà Ils les ìyẹn sì tún lè fẹ́ra lẹ́yìn rẹ̀ nílé tuntun ìdánpè ní wà síra ìyẹn tún lè fẹ́ra lápẹẹrẹ ní ti bóyá ìyẹn ìyẹn tàjò dé ẹ lọ sí ọmọ àbọ̀ lọ sí hajj ọ̀n tó ń wá dé. So, ẹ̀rìn ọ̀nà ń pè ní àlẹ́fíà. nínú ẹ̀rẹ́ ta lè fa àwọn náà lélẹ̀ yìí kọ́dà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn ò pé lẹ́kọ̀ọ́ méjẹ̀rẹ̀ sónà lọ bàbá ní ká tó lédè Yorùbá á dàbò fún rẹ̀ Kọ́ ta bá tún ní èdè Yorùbá á dàbò fún rẹ̀. Ìfẹ́ kan ńlá tí wọ́n pè náà ní ara sónà súnà ó dàrí náà wà ìmà wọn ọ̀fẹ́ ká pè ní àlàáfíìkọ̀ lè annàlọ́ àlàyé ṣẹ́gbẹ̀lẹ̀ àkókò ọlọ́run nífẹ̀ẹ́ sí kásẹ̀ ìyàṣẹ́ bàbá ó lè jẹ́ ànẹ́síkà tàbí àwọn ìbẹ̀rẹ̀ ìhà tí wọ́n fa ní wọ́n bí Ali ibn Abi Talib radiyallahu anhu wípé sáà níbi sọ̀lá àtàlà ń dáyé sàlẹ̀ fà kankan yàtọ̀ sáwọn èèyàn yòókù Ali ní tó bá wà radiyallahu anhu bẹ́ẹ̀ nǹkan tó wà nínú àpò àbáyé ni àti òmù nǹkan náà jáde ó wà ní òkè mẹ́rin tá à náà bìíṣẹ́ sallallahu alaihi ó wà ń bẹ̀ pé láàánú tó bá dúgbò ẹrin fún nǹkan ní ìyàtọ̀ sí Allah. tó nípa bẹ́ẹ̀ tábà tí wàá bímọ báyìí nínú nǹkan tá a fi dúpẹ́ òmìnira pẹ̀lú nǹkan kìíní tá a bímọ. tọ́bájọ́ ọmọbìnrin kápẹ́ ọ̀kan tọ́bájọ́ ọmọbìnrin kápá méjì sí wọn àrà àwọn tọ́gbà. wọ́n ní àná kápárí ọmọ yẹn tó dàkọjọ́ bẹ̀rẹ̀ dìde lẹ́yìn òní kọ́ má dẹrùn mọ́ o tí ìbá ṣe kọ̀ǹdíṣàn dáadáa tóbi kejì ẹni fáwọn yorùbá náà máa ń sọ pé ibi tèrè náà ni àwọn ẹgbẹ́rẹ́ lọ́wọ́ lára fi ń gbélé ayé méjèèjì ni ọ̀rọ̀ bá jẹ́ dáadáa inú dáadáa àbẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala ọmọ wà rí ọlọ́run jẹ́ dàgbà ọ̀ bá ti dàgbà tán ó sì ìdí lọ́dọ̀ àwọn afá rẹ̀ káfá ìwà ọmọ lọ mọ́tà láti lọ ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ hajj kan ara mú un díẹ̀ nígbà tó bá ṣe tọ́lá fà àti sáré lẹ́nu sọ̀fà lọ́rọ̀ kan kọ̀ǹdíṣàn tó lè fi mú un kú nìyẹn tó jẹ́ kọ̀ǹdíṣàn tó pa. nínú kọ̀ǹdíṣàn kejì òun lọ́yà kòkòrò mú ah, ni wọ́n hmm, gé wọn fún ni ọlọ́run ló ní kí ọlọ́run olómìnira lọ́dọ̀ àwọn sí àwọn náà dẹ̀ sọ fún orí bẹ́ẹ̀ sí tí wọ́n bá kọ́mpìnì ọ̀gbọ̀dọ̀ kí wọn ọba mi bìí ṣe pé fáwọn afárí afárí lóbìnrin alhàlẹ́ká àwọn tó fárí fún kẹrí àjíṣẹ́ ọlọ́run sọ sùn lálẹ́ fọláwọ́ ní ibi dẹ̀dẹ̀ ọlọ́run kọ́ máa jẹ́ táwọn kọ́ ọkẹ́lẹ́ wọ̀nyí sẹ́mọ inú gẹ̀dá sì dúpẹ́ nípa fọmọ lórúkọ àbọ̀ ọmọ ti jó ẹ̀dá kan jẹ́ àjọyọ̀ ẹ̀ káàkìtà ah, kódà ní kọ́kọ́ wò pé ta ní òkè jì mí láti jọ táwọn ṣe kò tí wàá sọ ọmọ wọn ní fáṣítà ẹ̀kejì tí níṣẹ́ ẹ̀gbọ́ ni ẹ̀kejì tí níṣẹ́ ẹ̀gbọ́ ni èmi sì máa ń dá sí àwọn àgbàlagbà padà ní wọn kí ṣe ìfọ̀nà ẹ̀dùn sí bẹ́ẹ̀ ẹja máa sọ ọ̀pọ̀ àwọn àgbàlagbà àwọn ìyá wa àwọn bàbá wa láti lè máa fi káàkiri padà wọn ọba kan tó dọ́dọ̀ wa èmi ń gbọ́ pé ìyá bàbá mi ni wọ́n ń pè ní umuhani umuhani ẹ̀sìn ní kúníyà ni wọ́n ń pè kúníyà àfikè ẹ̀rì àfikè òun ni umuhani ṣùgbọ́n kọ́gá ẹgbẹ́ ẹni tí ń jẹ́ umuhani ẹ̀wọ̀n ni fáàkìtà fáàkìtà alhamdulillah wọn kọ́ dáadáa ìrí nǹkan tí ń fẹ́ máa tún ṣe nínú rẹ̀ mo ṣe ń wò níwájú mi ọkọ̀ dáadáa kò ní ní sí ìṣínú. àwọn yẹn dà mí láàmú débi pé ṣé nìtumọ̀ ìkọta ẹ wá kọmọ yìí àwọn ló nìtumọ̀ ó nìtumọ̀ nínú ìtumọ̀ rẹ̀ ọ̀sẹ̀ ní Áfíríkà yẹn ẹyẹ kan bẹ̀ ẹyẹ wo ló máa ń ní kinní lọ́rùn báyìí náà ọmọ ní kìíní lọ sẹ́yìn àdàbà ní àbẹ́yẹ ẹ tó ní kìíní kan kọ́ dàbí kí n ò gbé nǹkan kọ́ ọ̀hún báyìí ẹ̀dàbà náà lọ yẹ ẹ̀yìn náà wọ́n máa ń ní kókó tàbí kókó tó bí a dúndún tí ń dún yẹn làá fi sọ ní kókó tó ẹ̀rí ẹ̀rí fẹ́ ẹyẹ ẹ̀yẹ kòkòtò tó ní ní bí nǹkan lórí ọrùn báyìí ìkan nìyẹn fàákìtà yẹn máa ń túmọ̀ obìnrin tí ó ń rìn àárín yẹn nípa ọlá tí ń jẹ lára rẹ̀ mo fẹ́ pé ta bá fẹ́ tún un tí ń jẹ́ fàákìtà nìyẹn á tó obìnrin tó rẹwà tó kí ọ̀rọ̀ nìyẹn àbí ọlọ́run ọba sùhánù ọlọ́run kọ́ bá mi ṣe ẹni yìí lẹ́ni tí ó rẹwà rírẹwà àti fífá ìnìkan kọ́ o kó da sínú kó da síta ọlọ́run kọ́ gbà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀. ẹni tí wọ́n pè ní fàáfíìtà yìí kíkọ yẹn ó lè kéré láwùjọ tiwa ṣùgbọ́n ikọ̀ tó ń bẹ látàná orí fàáfíìtà yìí kí sóun nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ fàáfíìtà kan náà ń bẹ̀rẹ̀ tí yẹn jẹ́yàwó Muawiya bin Abi Sufyan radiyallahu anhu tí yẹn jẹ́ Khalil Mu'minin látúnṣẹ́ wá rí pàṣípà yìí tí yẹn jẹ́ àǹtí Ali bin Abi Talib radiyallahu anhu ní àwọn tó ṣe rẹ́ mi lò lárábìnrin yìí nítorí pé wọ́n fi sáyé kánẹ́bì tó ṣe jẹ́ àbí 50 years before he got his allowance pé gbogbo ohun tó ń fi jọra ọlọ àtijọ́ ọlọ́run ọdún péréte ẹ̀yìn tó ń pè ní fàṣítà ọdún péréte ni ó sì tún pẹ́ láyé kódà àkọọ́lẹ̀ mi sọ pé kí tó kò láyé gan àbáyá pípé ìjọba mẹ́rin ọ̀rẹ́ kan tó rẹ̀ mí lò dáadáa ní arábìnrin ó wọ́n ní pé alikomosola mo jí rọ́pù tó apá ni ikọ̀ àkọ́kọ́ nìyẹn wọ́n yẹ pé obìnrin tó bá yàkà kì í ṣàdámọ́ obìnrin ní kóbìnrin yàkà ní kóbìnrin láàánú gan-an ẹ̀kọ́ láàánú yáyí láàánú ọláàánú tó ń bí mo ti já sí wípé kàákàrà ìsìláàmù ha ẹkú tó gba ìsìláàmù because ìyá yẹn gba Islam ní àwọn ìkàf nígbà tá a níbi sọlá rẹ sọlá ti ilẹ̀ mọ́ta ti Islam láti ọwọ́ òjíṣẹ́ ọlọ́run sọlá rẹ sọlá tí ọ̀rọ̀ àwọn ti ti dòdòdó pé là ìjọ kàbádà kàf láti jihadun àbíyá ìlà sọ̀nkiri sọ̀nfàǹfẹ̀ o. ìkùkọ̀ tó tẹ́lẹ̀ dájọ́ tó máa gbéra pé à ń lọ sí hijrama lẹ́yìn ìgbà tí mọ́ta ti tilẹ̀ Islam àwọn tó sì tún wà ní lọ jihad ẹni tí ọba ti lè ṣe jihad kó fà ní ẹlẹ orílẹ̀ tí wọ́n bá ti ké sí ilé jihad ya ìyá bòdì ẹ̀rí àwọn ìfàtì àwọn ìyá ìgbà ìsìláàmù àwọn kan wọ́n wà nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọjọ́ sí pé àwọn ẹni ọ̀lẹ́ ni wọ́n tó ń wà àkúlà àlè ìbùnàbí sọ́ọ̀lì gbogbo àwọn ènìyàn ọlá fi kó nǹkan kan wá lọ fi fi níyàn lọ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá òjíṣẹ́ ọlọ́run wá sọ̀rọ̀ ńlá kan pé ọdí ajá ọdí ajá nẹ̀mọ́ ajá òtì ìjà ó bá há nì ẹni tó bá ní a fi ilẹ̀ tó kó yọ oníkọ́ má jìyà àwa náà ti buwọ́ lù nítorí bẹ́ẹ̀ èèyàn pàtàkì níyà yìí aláàánú ló jẹ́ fáwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀lẹ àfíìtà inú ìtàn máa ní gbàgbé nípa rẹ̀ ní pé wọ́n pe arákùnrin kan wọ́n pe arákùnrin yẹn ní ìgbòkèyọ arákùnrin yẹn nígbà tí mọ́kàdìlẹ̀ Islam òun sá lọ sí nàìjíríà ní Yemen ó sá lọ ọ̀fẹ́ gba Islam lẹ́yìn tí àìsí bímọ ó bí mélòó kan fún ó bí amúrò ó bí jáàdà ó bí hánì láwọn ọmọ tó bí fún tó àríkùnmọ̀ sọ́lá àwọn ọ̀rọ̀mọ̀tòlọ́ Arákùnrin ọ̀sẹ̀ gbé ọ lọ sí Nàìjíríà ní Yánà. Àkọọ́lẹ̀ ọ̀sọ̀ fún arákùnrin ẹgbà Islam kò dárúgbọ́ mọ́lẹ̀ ẹni ìyá ọlọ. Ìdíṣẹ́ ọlọ́run wa ọdún kẹ́dà, ọlọ́lọ́rọ̀ àyọ̀sọ́lá tó ń fẹ́ pẹ̀lú ìyàwó. Ìyá yẹn wá mú àwọn ọ̀rọ̀ kan wá ní aṣọ ká ní àwọn wá kọ́fà afẹ́ dúró nípa ìtàgbésí ayé ìyá yìí. Ìyá yẹn ní kì í ṣe irú rẹ̀ òjú sí ọlọ́run ọba. Ní ọ̀pọ̀ nù fẹ́ dáyẹ̀ lèèyàn sọ pé ọ̀sán ọ̀fẹ́. Nítorí wípé mo nífẹ̀ẹ́ ẹ̀rọ àdínẹ́kù ìjọjú mi àti àti àti etí ìgbọràn mi lọ. Wọ̀lá kí ni àmì mi o, mo ti mọ̀ ní mí, wọ́n ló ní tùmọ̀. Ìgbàwà mi sọ pé mọ́ sùn bí ya. Ló fi yá pé obìnrin tí ọ̀bá láàánú, ó sẹ́ǹsì ni tó bìnrin bá yàkà. Kò sí ẹkọ́ obìnrin yàkà ọ ìyá pé mú àwọn òròyìn tá a wò mọ́ ẹni tó bá jókòó lára tá a fi fẹ́ ọ wà nínú ẹ̀ oní hanan ọ̀làásọ̀f ìyẹn propose fún òun fẹ́ mú ìkẹrin kan tàdédé ìyẹn bá lọ sílé wọn lè yẹn bá rí tí ń jí ọkọ lọ́wọ́ àpá ẹni tó sì kọ́ fẹ́ fẹ́ lè ní ọ̀rọ̀ yọ̀ọ̀dà rẹ̀ nígbà eléyìí ọ̀fẹ́ lè díẹ̀ ó lè gbọ́ pa. Bẹ́ẹ̀ wá sọ fún ànẹ́bì sọ̀lá àlẹ́sọ̀lá pé mọ́ ti mọ̀ ní ní. Wọ́n lè súnmọ́ rẹ̀ ní pé sọ́ọ̀hì bá sọ àìtà. Ìbá mi sọ pé mọ́ sì gbé yà. Ìtumọ̀ rẹ̀ ní pé mo ti wà yóò láàtò sì gbé yà. Mo láwọn ọmọ ẹ̀rí tí wá sọ wípé ìfèsì àmẹ́bí gẹ́gẹ́ bí ẹni tó yẹ kí èèyàn ó sì ṣe ìyàwó fún un wọ́n sì fẹ́ káwọn ọmọ yìí dùn wọn ìṣẹ́ lọ́sùn láti lábáyé ọ̀dà rẹ̀ ìdá oníwọ́n tó ń tó tọ́ ọláwí jàre ọláwí jàre títí ọ̀rẹ́ kí èèyàn gbà wọlé àlẹ́ yóò dá rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ òṣèlú àkọọ́lẹ̀ sọ fún nígbà táwọn ọmọ ẹ̀ wá dàgbà wọn tó kí àgbà wọn náà wá padà ké sí òjíṣẹ́ ọlọ́run pé ọ̀rọ̀ ọjọ́ mi ká òjíṣẹ́ ọlọ́run ló ti tọ̀ ó nídìí tó fi bọ́ o ọ̀rọ̀ ànẹ́bí rìn tẹ̀rí tẹ̀rí ọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó fi dá ànẹ́bí lóhun jò ní sallallahu alaihi wasallam fóun láwọn ọmọdé yẹn wọ́n ní wọn ìjọ ọlọ́run fi sọ̀rọ̀ ọ̀fẹ́ táwa máa ń gbọ́ àwọn ìfẹ́ xeyìrù nìsa rọ̀kì mẹ́tẹ́lẹ̀lì nìsa okùnrin àwọn obìnrin tó lóore jù tó gun ràkúnmí wọ́n máa ń gun ràkúnmí òun làwọn obìnrin kùráìṣì ẹ má jẹ́ àgbàgbé pé ọmọ hánì kápẹ nípa síta yìí ọ̀rọ̀ sì jà because family anabi ni sallallahu alayhi wa sallam ahmaha ala waladin fi sigari ó ń láàánú ọmọdé nígbà tó ń bá wà kékeré wọ́n àrẹ àhàrà báàlì ìdátiyẹ́dì yóò tún wá sọ àwọn ọmọ yẹn tí ó sọ ìwọ wọn nígbà tọkọ ọba ní tí ó lè náwó lórí wọn. so nípa bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá wọn ní òye ṣe é ṣe mọ́ nítorí àyà kan tó sọ̀kalẹ̀ nísọ̀tún àṣìṣe àyà fífítì kọ́yẹ̀ tọ́ba adẹ́dàníyà ayò hànàbí ìnà àhàlẹ́nà lẹ́ka ẹ̀zọ́ àjẹ́ àwọn ìyàwó tó fẹ́ àwọn aláṣẹ lẹ́kọ̀ọ́ fún ẹ̀ aláàtì àtẹ́ìta òjòrò ahòl àwọn tó ti fún lówó ìyàwó wọn máa màlàkà sí ẹ̀mí inú àtàwọn tí oníkàpálẹ̀ wọn rí bí maria fìbùtì yàyà ní máa afá Allahu alayhi nínú àwọn tí Ọlọ́run darí sọ́dọ̀ rẹ̀ láì jà lórí ẹ̀ kò síjà kankan wọ́n ń pè ní àlùfẹ́ lọ́rọ̀ ogun taari tí ò ní jà náà àwọn ọ̀tá gbúrò fáwọn mùsùlùmí dé báyìí omi jẹjẹ mú wọn da tọwọ́ wọn lẹ̀ wọn ń pè ní ìgbà ẹ̀rí ìyẹn ni a máa fi ń di ọ̀rọ̀ Sheikh Adam rahimahullah ọkọ̀ síra kan asùlù kan bá ilé Yorùbá alákẹ́kọ̀ọ́bá ilé asùlù kan tó ń parẹ́ ti asùlù kan ilé Yorùbá ìpìlẹ̀ àwọn ìdílé Yorùbá ní lárúbáwá ni wá nínú àwọn nǹkan tí Sheikh Adam claim òun ni pé àwọn èdè kan bẹ tí Yorùbá ọ̀rọ̀ mọ́ dá sí bó ti wà ní kéwú mẹ́lá sẹ́yìn àlàáfíà àlàáfíà náà ni àṣírí àṣírù náà ni abẹ́ẹ̀rí nǹkan ìyálé ìyálù báálé báálù ọ̀kan nú ẹ̀ náà ni ẹ̀hẹ́ wàhálà láàrínláà ìlàlà wàhálà náà àwàdà bẹ́ẹ̀ ni ó ọ̀rọ̀ tí ń sọ ilá ẹ̀hàn àwàdà tàfí dágbáwà àrọ̀bíyà àṣíhà ọ̀rọ̀ tí mọ̀ ń sọ yìí ọ̀rọ̀ gidi ni ó láàrínláà àwàdà tàfí àwàdà nú rẹ̀ ọgbà àwọn èèyàn ó ń túmọ̀ wípé àta ní àlàáfọ̀kọ̀ láwọ̀ ilé ẹ̀ náà wọ́n ni àmẹ́rù àlùmọ́rù omi ẹni fún àwọn kìíní ní ìsàn jáde sí ẹ̀rí ṣá ah, ìbáṣepọ̀ tó lágbára ń bẹ láàárọ̀ náà láti lẹ́tọ̀ kan àwọn ẹrú lóbìnrin tó ti fọ́ba dẹ́dà fẹ́ rí ẹ̀sìn ọláìlógún nú ọba náà ti àmì ìgbà ọmọbìnrin ń kú rẹ̀ ọba náà àti àwọn ọmọbìnrin táwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ọba náà àwọn ọmọbìnrin àbúrò ìyá rẹ̀ ẹ̀gbẹ́gbọ̀n ìyá rẹ̀ lọ́kùnrin ọba láti fàlásì àti àwọn ọmọbìnrin àbúrò ìyá rẹ̀ ẹ̀gbẹ́gbọ̀n ìyá rẹ̀ lóbìnrin aláàfi ìjáwé náà máàkì àwọn tí wọ́n ti já pẹ̀lú ẹ̀ ní o wọ́n ní wọn tó já ọmọ ha nìyẹn gbogbo àwọn tó ròyìn pátápátá yẹn a rí ọmọ ha ní ti kó sílẹ̀ ṣùgbọ́n kò sí ìjọra ìkájà gbàgbé àkọ́kọ́ bá ìsìlámù yìí gbòó ní àmọ́ ìfàsì ìgbà yẹn dẹ̀ ní ìjìrà ti tẹ́lẹ̀ olóòtítọ́ ọlọ́run sọ̀rọ̀ láti aláàbí sọ̀rọ̀ tí mo wí lẹ́ẹ̀kan sí ilà hijra ọ̀tọ̀ ba'dal fathi walakin jihadun waniya ẹnì kí ó sọ alóhun oko mọ́kà ẹ má sọ mọ́kà dá oró nítorí pé wọn ò sí Islam ń bẹ jíjó níyì láti kọ́kẹ́ wọn òtútù yáàrí sí àti lọ Mọ̀dínà wáyé ò wọ́n ti ń ṣe Islam ń bẹ tó ti dùn mọ́kà nísì ẹgbẹ́ ìpínlẹ̀ mi má òun tó jẹ́ kí wọ́n já nìyẹn ìdí rèé káàmì sallallahu alaihi wasallam tí wọ́n fi padà fẹ́ ọmọ àdìmọ́ nìyẹn. sọ nípa bẹ́ẹ̀ pọ́ńtà tí mo fẹ́ ká mọ́ àwọn obìnrin ẹ má jọ já sí pé nígbà tá a bá lóyún máa ń súnmọ́ sí nìkan àtìgbà tá a bá fẹ́ bímọ àléyìn orogún ni máa sọ pé òun ò ní ṣe léyìn má òun ooo àwọn oníṣẹ́lẹ̀ ẹlòmíì lè sọ pé ẹ wo wàhálà tí lágbájá kan dá sí wọn lọ́rùn o káwọn oríṣiríṣi. wọ́n lè dúdú wọn kalẹ̀ tán báyà fún àkọ́bá lọ fẹsẹ̀ bọ́ná. bí àwọn àwòrán ni wọ́n sáà nílé sọ̀lá sọ̀lá fi kọ́lé fún arábìnrin aláàánú aláàánú lójú sọmọ gbáàdì. kódà tọkọ ọba lówó á tún náwó láti fi tọ́jú ọmọ ẹ̀yà òwò àti ǹdẹ́nìí tí obìnrin mi bá kọ gbèsè nísì èèyàn máa tún rẹ̀ wò ní pé ẹ wá ẹ pa màálù ní owó yìí gbèsè rẹ di báyìí ọkàn tí a kọ tó rẹ̀ ẹ tó tóbi bí o tó lè pè ní ọ́ndrẹ́ǹdì. oúnjẹ náà ń jẹ ní ilé nígbà ilé níyì náà. mélòó ni wá wọ́n dọ̀ ọlọ́mọ méjì ń kọ́ ọ́ndrẹ́ǹdì fọ́kọ rẹ̀ hundred thousand ó kọ́ fọ́kọ rẹ̀ fún gbèsè àtẹ̀lẹ́yìn náà ní alọ́ mu àlẹ́kùn jẹ ká ara tó ń jẹrin. Bẹ́ẹ̀ni fẹ́ni ẹ, ọjáde kó nú ròyìn ó mọ̀ á ní takọ̀ ní Fàṣíkà yìí. Ọkọ ò ní ó sì ń ṣèmẹ́wó lọ. Òun ló fà nínú àwọn àìmọ̀bàṣàrí ìnàbìlì jẹ́nà. Wọ́n ṣe tàmí nù. Ara nàbì yà ni ìṣàrà àbìlì jẹ́nà. Kùdẹ̀ síjọ́ kíjọ́, á tẹ̀sọ nípa sọ̀lá tó dọ̀ha láàbí mẹ́nu bá Fàṣíkà gbogbo ìgbà tí ìjàta bá fẹ́ sọ nípa sọ̀látò dọ́ha. Nìbọ́ta níbi sọ́lá ọlọ́sọ́lọ́ kí wọ́n dọ̀ha rákà mẹ́jọ nílé arábìnrin. Kàníyà. Kò síjọ́ kíjọ́ tá a bá fẹ́ sọ nípa Isra wal Miraj, a gbọ́dọ̀ má sọ nípa ìtọ́kẹ̀ ní Fàfíta. Ìkan sì nílé rẹ̀ ló ti gbé àkọọ́lẹ̀ mi sọ fún gbòde mẹ́ Bẹ́ẹ̀ni ìṣeré ni ìbádà rẹ̀ ìwà rẹ̀ ìmójútọ́mọ. wọ́n bá bá rí ẹ̀ káàmù lára rẹ̀ tó sì jẹ́ wà sí fáwọn ẹni tó jọ́dọ̀ lóbìnrin ẹ má jẹ́ alọ́ fẹ́ tọ́ọ̀gì mọ́ ẹ má jẹ́ afẹ́ pátá mọ́ onísúnà ìtọ́fẹ́ onísúnà àwọn oníbíjà náà lè máa fara wọn ọ̀dọ̀ wọn. mo ní súnà

nǹkan ẹ̀yọ̀kan tó kún wọn àní islam islam ló kún wọn ọkọ̀ ọ̀gá islam ní àwọn ìfásitì ọkọ̀ fẹ́ àwọn ti gbà ó túlẹ̀ pé à kí làwọn jọ máa fi pọ̀ mọ́ jù bẹ́ẹ̀ lọ ìyá yẹn wá padà sẹ́kùn lẹ́nu tí ń pẹ́jọ ọmọ ọjà ní tí ọ̀nà ọkọ̀ tó ti padà jáde láyé lọ́dí ọlọ́run tààrà àìsàn tó nípa bẹ́ẹ̀ kí a lọ mọ àwọn àhàlífì tí ó ní ṣe pẹ̀lú ẹ̀ torí àfààná ọ̀rọ̀ pé má fi mọ̀ fún òdó sì ń da àwọn obìnrin láwọn púpọ̀ jù sọ ìjà fi mọ̀ fún mo dẹ̀ ń sọ ní gbogbo ìgbà pé òdó ó lè fàyà sàárè fún yàn ẹni ọba sì jìyà sàárè ẹ̀rú gbà wá o ọlọ́run má yẹ orí àjọ ìgbà lọ́kọ̀ọ́yà wa nítorí pé ọba dẹ́rẹ́ ara àzábọ̀ làábìlẹ̀ jóná àzábìlẹ̀ àṣìlá ó yẹ pé àtìgbàrú dẹ̀ sì wà because ìbáwọn náà kan lẹ́nu ẹwà rẹ̀ fún bí àlọ́wọ́ ọba dẹ́dà ní àmìnàrò yóò rọ̀ dúnà ẹ̀rọ òdúwọ̀n wà àṣìjẹ ọ̀yọ́ ọmọtẹ̀kọ́ mọ́sà àjẹsìlú àlàfẹ́ àwọn àṣẹ́tẹ̀ náà ẹni ọba jí àánú sàárẹ̀ ẹ̀rù ń bà wá ó má bàrà ìyájọ́ sí náà sí ya ìyá àtijọ́ sí náà sí ya mọ́ sí wà ẹ̀sí tó kú ti gbà lọ. Wọ́n tó ń máa gbénú ẹ̀ ẹ̀ lẹ́mọ̀ ṣáà rọ́bọ̀tì kọ́nà máa fẹ́ kọ́ jáde lókun bẹ́ẹ̀ tó bá ní káwà yìí tó sá. èèyàn wá nímọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ láti alájọ yóò wá kó ó lè jì á sàn sáré. kò sọ bá bèrè mọ̀ rọ́bù alẹ́ lẹ́dàá rẹ̀ ọmọ kan fi máa fi hàn hàn hàn láàkiri kí ọ̀sán wọn àlù ó ti bẹ̀rẹ̀ ìyá ni ẹ. kílẹ̀sì rẹ̀ wọ́n fi hàn hàn láàkiri wọ́n máa lù ú ni pẹ̀lú kùmọ̀ ní ńlá kùmọ̀ nírin wọn máa kóbò tọ́wọ́ tún bèèrè pé fọ́lá àti àkóòlù fi hádà rọ́jù ẹni tí ò bá ṣe súnà àti wọ́n sọ̀rọ̀ súnà fún tó ní ẹwà mùsùlùmí lè ní èmi ẹsẹ̀ súnà àwọn sọ fún ẹsẹ̀ mùsùlùmí nìyẹn àlẹ́ ìsọ̀rọ̀ òṣùlù ọ̀lẹ́dì já àbìlì islam kí wà níbi wọn ti sàlàyé islam àlẹ́ ìsàfẹ́ súnà ní kí ìsẹ̀ súnà rẹ̀ sàlàyé islam nígbàyà ọlọ́rọ̀ rẹ̀ ní kí Nígbà òbí ọmọ àwọn nǹkan tí wọ́n ṣe lójú ayé rẹ̀ tí ọ̀tá kò ní wà ń jẹ súnà lójú rẹ̀. Ẹni tí ṣe súnà tó ní ẹ̀ẹ́ ẹ fẹ́ sọ mí dára yín. Àwọn adárùnbọ̀ láwọn àwọn àkókò tó kéèkì. Àwọn ẹgbẹ́ olóríire ni. Àwọn ẹgbẹ́ olóríire gbogbo má jí àṣàrí kò tó kẹ́yà ní ńlá. Àwọn àti àhà àhà àhà láàdìrì. Ṣé wọ́n dàrá ìtàn ọ̀rá? Kò mọ̀ nǹkan kan náà wò ilé kí o sì kọ́ ẹ̀rí pé mo ń tẹnu mọ́ nínú nǹkan tí wà nínú jẹ́jù ní sí ni pé káàpọ̀ ráṣì ní madari ọkàn láti tẹ̀kọ́ wa. ilé kí o pọ́ ìbẹ̀rù ọlọ́run wa kiri ó ti jẹ́ ó ti jẹ́ wọ́n máa pé ibi tó ti yẹ ká máa gbé kinní ni àmà gbé o àgbé lórí ìmọ̀ọ́nì o bá bá gbé lórí àkídà sàhíhà ni àfẹ̀wá kí ọyá máa ka kọ́ àti kọ́ tá a fi kún ó súnmọ́ kí nǹkan ìyá yàtọ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó ga tó yẹn tó ga ọmọ afa kíkà yọ ọlọ́run bá ṣe lẹ́ni ọlọ́run wọ́n á ṣe ní kọ́kíyà láti ṣe ní mùsùlùmí tán mùmí mẹ́tán mọ̀ọ́sùn mẹ́tán áàbì mẹ́tán kọ́ ìmọ̀ sọ́ọ́dírọ̀ ọlọ́kọ̀ wá ṣe ní sọmọlá àlùjẹ́nà àwọn kúnlé kọ́tọ́ ọjọ́ tí wọ́n máa fara dá ilé kan ọlọ́dún fún alẹ́ kọ̀ọ̀kan dá ọlọ́dún fún alẹ́ kọ̀ọ̀kan dá ọjọ́ pátálà sàdá ọlọ́kọ̀ dàdá wa níparí ìtútù tí àwọn afá wa níkàlẹ̀ ọlọ́kọ̀ bá ní fún ọkùnrin sàbí ti dáadáa wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك